الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه يقول المصنف حفظه الله الشرح الفال ليلة لا أغنتياتك سواجه نهى رسول الله صلى الله عليه وسلم عن التنفس في الشراب أثناء الشرب وكذلك عن النفخ في الإناء لما في ذلك من الضرر الصحي النبوة محمد صلى الله عليه وسلم أقف واو أقف واو مسلميو أقف واو كما من sínú nta bá mu nígbà tá a bá mu mi lọ́wọ́ tí èèyàn bá mu mi bọ́ bá ní kọ́ọ̀sì àti méjáde ànábì ni ó gbé abọ́ kọ́ọ̀pù tó fi mú mi yẹ kó lẹ́nu omi sí ìta. وكذلك عن النفخ في الإناء بين النبي كما في أتبون فإنه في أتبون سي إنه باومي lèmá fi dáàlìkà mìíràn bọ́rọ̀ rẹ̀ tẹ̀sí kò sí ńdọ́jà níbi ọkọ̀ gbogbo eléyìí fún wa ju ìnira ìnira àlàáfíà tí ń bẹ níbi ṣíṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ fi máa النبي صلى الله عليه وسلم ولما في ذلك أيضا من تكبيره على من يريد على من يريد الشرب منه alfa lára àdìtà nẹ́bí fi pọ̀ wọ́n máa mí sínú omi wọ́n máa fa atẹ́gùn wọ́n máa fẹnu fẹ́ atẹ́gùn síbẹ̀ ni pé ó ṣeé ṣe kó ṣe pé ò ní mú mi ìta ẹlòmíì ọgbà yóò tún mú bá nẹ́bí kí máa ṣe sallallahu alaihi wasallam. ووجه صلى الله عليه وسلم من سقط الذباب في شرابه أن يغمسه كله قبل أن ينزعه إن كان النبي توقعه صلى الله عليه وسلم oni bẹ́ẹ̀ tí ń sin bá kó sínú nta mu ntó ṣe kó tó yọ kó tó lé tó ti kó síbẹ̀ náà fẹ̀ẹ̀kan jẹ́ ó fi ìyẹ́ rẹ̀ ìhà rẹ̀ méjèèjì nì yóò fi gbé inú rẹ̀ kó tó yọ ọ́. لأن في أحد جناحيه داء وفي الآخر شفاء nítorí inú tọ́lọ̀ fi máa nẹ́bí sọ̀lọ̀ sọ́lọ̀ tí ìmọ̀ ìgbàlódé sì fi rinlẹ̀ òun ni pé n ti ń bẹ ní apá ìsinsin kan àrùn ni n ń sì ń bẹ ní apá rẹ̀ kejì omi ìwòsàn àrùn náà ọwọ àmọ́ yìí tó fi kó sínú omi rẹ ọba ìpè táwọn nìkan ní tọkàn yọ àrùn náà ni ọ wà ń bẹ o àmọ́ pẹ̀lú ògbó Ọlọ́run bọ ọba ti ṣe bá nẹbi ti ṣe yìí Ọlọ́run tó fi àrùn síbẹ̀ náà ló fi ìwòsàn rẹ sí ẹ̀gbẹ́ rẹ kejì. فإذا امتزج في الشراب بطل مفعول الداء بإذن الله ولا يلزم منه إرقاة إراقة الشراب àfààní bàbá wa di pé àti ibi tó jẹ́ àrùn àti ibi tó jẹ́ ìwòsàn bá ti pàdé pẹ̀lú ògo Ọlọ́run àrùn ni ò ní ìfẹ́kì má lára rẹ̀ kọ́lẹ̀ yìí wọn ò sì di dandan pé kó da irú nǹkan bẹ́ẹ̀ nù bó bá mú alfa àwọn àǹfààní tá a rí mú bẹ́ẹ̀ ni o ní sọmárì alùwùlà alákọ̀ọ́kọ́ karahatun nafkhi fi sharab sínú tí ànábì kọ́ ni táwa náà sì gbọ́dọ̀ jìnnà sí òun ni ká máa fẹ́ atẹ́gùn sínú níta bá mú. أن من رأى القذاة في الشراب فإنه لا ينفخها ولكن يريقها أن يبواري ìdọ̀tí èérí nínú omi tó fẹ́ mu ànábì òkè òun bẹ́ẹ̀ àmọ́ yọ ọ̀dàánú àbí kọ́ ọtí ẹ̀dá gbogbo ẹ̀nu bọ́ọ̀ bá rí ìdọ̀tí ìyọ́pọ̀ ń bẹ́ ògùn ní àmọ́ ó tún lékún ìnira ni pẹ̀lú kọ́ máa fẹnu fẹ́ atẹ́gùn síbi ń tọ́ fẹ́ mu o. annahu yusannu liman arada tanafusa asna ashurbi an yub'ida al-ina anfani inú lànà nabi sallallahu alaihi wasallam òun ó gbé abọ́ kọ́ọ̀pù ogbe ìṣẹ́rí tí pe momi ń mọ mi na mọ nǹkan halali a o wa ni de àti mí gbé kó lẹ́nu rẹ̀ o fi omi ma ìta se no tó mo arabi'a mu. الرابعة الكريم أن وقوع الذباب في الشراب لا ينجسه والمشروع حينئذ غمسه غمسه كله ثم إخراجه gbèsìnsìn bá kó sínú tí a bá mọ wọn èyí wọn sọ di nǹkan ẹlẹgbin o kò tí ì dẹgbin o wàlúmọṣúrò ìta nàbí ní àṣẹ ni pé ká fi gbogbo ìyẹ́ rẹ̀ méjèèjì ká ìjọ kó sínú ibi tí ó ti fìyẹ́ kankan yìí kó tó di bá yọ jáde ní tìtorí pé àrùn ń kan ìwòsàn rẹ̀ ṣe ń bẹ ní ẹgbẹ́ kejì. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم